إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم إن شاء الله a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú arisala títí al-imam ibn abi zaydin al-qayrawani alayhi rahmatullah èyí tí a máa gbéyàwó òun náà ni tí wọ́n ń pè ní arọ̀dọ́rù al-muharrim arọ̀dọ́rù al-muharrim. Al ìfún ọmọ ní ọyàn tó ṣe wípé yóò sọ ọmọ yẹn di eléwò èèyàn ìfún ọmọ ní ọyàn tó ṣe pé téèyàn bá ti ṣe é ní dédé òǹdíwọ̀n tí ẹ̀sìn tó gbé kalẹ̀ ọmọ yẹn ti di eléwọ̀ ọ̀yàn gẹ́gẹ́ bí a ṣe máa ṣe lálàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ka ilé yìí kún ṣùgbọ́n nínú Islam n tó ní ètò ni kéèyàn kankan wo sunsun kó lóun fún ọmọ kan ní ọyàn bóyá ọmọ relative kan ni àbí ọmọ níbọ̀ rẹ̀ kan àbí ọmọ aládùúgbò kan àbí ọmọ ọ̀rẹ́ kan òun ló ní òun bá fún ní ọyàn nígbà tí ìyá rẹ̀ ò sí nílé bóyá tí ìyá yẹn bá lọ sọ́jà àbólọ́ra nǹkan tó bá ti di pé ọmọ yẹn ń ké yóò pe ọmọ níbọ̀ òun ni yóò ní kó ń fún ọmọ yẹn lọ́yàn eléyìí ó ní ìdájọ́ nínú Islam ọyàn tó ṣe pé ọmọ mu lára ẹni tí ó kì í ṣe òbí rẹ̀ ó ní ìdájọ́ gẹ́gẹ́ jẹ́ pé Islam encourage àwọn òbí láti fún ọmọ wọn lọ́yàn bẹ́ẹ̀ náà ló encourage bẹ́ẹ̀ náà ni ó gbé àwọn ìdájọ́ kalẹ̀ tí ẹlòmíì tí ó kì í ṣe òbí ọmọ yẹn bá fún un ní ọyàn tó bá tó ǹdíwọ̀n kan so ló fi jẹ́ pé ó pàtàkì ká mọ àwọn òfin tó de àwọn nǹkan wọ̀nyí tá a fi ní kó sí ọgbà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní walwalidat yurdina awladahunna hawlaini kamilain liman arada an yutimma radaa ọlọ́run ní àwọn bímọbímọ lóbìnrin tí wọ́n bá fún àwọn ọmọ wọn ní ọyàn wọ́n ó ṣe eléyìí fún ọdún méjì gbáko fẹ́ni tí ó bá fẹ́ pé ìfún ọmọ lọ́yàn tó túmọ̀ sí pé kò kí ń ṣe ọ̀ràn èèyàn kó pé ọdún méjì gbáko ṣùgbọ́n ẹni tó bá bá jẹ́ kí ó pé pérépéré yóò ṣe tí ó pé ọdún méjì gbáko. ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa hamluhu wa fisaluhu thalathuna shahran lílóyún ọmọ àti ìfúnlọ́yàn kọ́dẹ̀ gbọ́yàn ní ẹnu rẹ̀ yóò máa jẹ́ ọdún méjì yóò máa jẹ́ thalathuna shahran oṣù lọ́nà ọgbọ̀n ọgbọ̀n oṣù that is ọdún méjì àti oṣù mẹ́fà so eléyìí ni àwọn afáàfin sọ wípé ó possible kí obìnrin kó lóyún lẹ́yìn oṣù mẹ́fà kó dẹ̀ bí ọmọ yẹn ó possible kí obìnrin kó lóyún lẹ́yìn oṣù mẹ́fà kó dẹ̀ bí ọmọ yẹn torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa hamlu wa fisalu thalathuna shahra lílóyún rẹ̀ bákan náà àti fúnfún ọmọ yẹn lọ́yàn gbígbọ́ ọyàn lẹ́nu ẹ̀ yóò jẹ́ thirty months sotaba yóò twenty four months fún funfun lọ́yàn tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ni liman arada an yutimma ar-rida'a fẹ́ni tí ó bá fẹ́ pé funfun ọmọ ní ọyàn tabayọ yìí ń kúrò ntí ó kunlẹ̀ náà ní oṣù mẹ́fà sẹ́ni tí ò bá dẹ̀ pé bóyá oyún yẹn oṣù mẹ́sàn-án ló fi ní gẹ́bọ́ pọ̀lọpọ̀ oyún ṣe máa rí tó túmọ̀ sí wípé funfun ọmọ yẹn ní ọyàn funfun lọ́mú kò ní pé ọdún méjì gbáko mọ́ ṣùgbọ́n kí la fẹ́ ló ń bi eléyìí ó ní pé ká fún ọmọ ní ọyàn fún ọdún méjì gbáko kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tí ó dáa púpọ̀ ni bọ́mọ bá ṣe ń pẹ́ níbi mímú ọyàn sí bẹ́ẹ̀ ni yóò máa sharpen brain ẹ̀ sí yóò rẹ̀ jẹ́ kó máa wà ẹ́ẹ́díà sí ni sọlọ́ọ̀ jẹ́ pé àwọn medical doctors lónìí náà wọn á ní obìnrin ò tiẹ̀ fún ọmọ ẹ̀ lọ́yàn rárá kó ṣe eléyìí fún oṣù mẹ́fà ó kéré jù kódà wọn ó sọ fún wípé kò nídìí kó mọ fún ọmọ yẹn ní omi mu torí pé ọyàn yẹn gangan fúnra ẹ̀ ní omi ni kó ṣáà mọ fún ní ọyàn ṣùgbọ́n bí tá à ń lọ gangan òun ni ar-rada'ul muharrim ọyàn tí wọ́n fún ọmọ tó ṣe pé yóò sọ ọmọ yẹn di haramu fún ẹni tó fún ní ọyàn ọmọ yẹn ò lè fẹ́ ẹni yẹn bẹ́ẹ̀ ni kò lè fẹ́ ẹni látẹni lára ẹni yẹn bákan náà ẹni láti ara ọkọ ẹni yẹn bákan náà ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n ẹni yẹn àbúrò rẹ̀ àtàwọn nǹkan tó jáde látara wọn ó ti dà gẹ́gẹ́ bí ìkànnú àwọn ọmọ ẹni yẹn ìyàtọ̀ kan ni wípé wọn lè jogún ara wọn bákan náà kò ń ṣe ọ̀ràn yẹn láti náwó lé e lórí wọn lè jogún ara wọn kò lè kí ń ṣe ọ̀ràn yẹn láti náwó lé e lórí ṣùgbọ́n bí ẹbí ni wọ́n so ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tó ń sọ ń pa àwọn tí a lè fẹ́ ó ní wa ummahatukum láti arda'nakum ọlọ́run ní lára àwọn tó ń ṣe léèwọ̀ fún yín láti fẹ́ àwọn làwọn ìyá yín ìyá yín tó ṣe wípé àwọn ni wọ́n fún yín lọ́yàn so eléyìí ni wọ́n ń pè ní kíni al-ummu min ar-radaa ìyá ẹni tó jẹ́ bí ìyá àyàn látara pé kí ni ó fún yàn lọ́yàn so al-ummu min an-nasabi ń bẹ ìyá tó ṣe wípé ó jẹ́ ìyá àyàn látara póun ló bí yàn so al-ummu min ar-radaa ń bẹ ìyá tó ṣe wípé òun òun ló fúnni lọ́mú eléyìí ni ó ní ìdájọ́ àti kà fúnra wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìyá wa Aisha radiyallahu anha ẹni tí wọ́n ń pè ní Aflah akhu Abil Ku'ais tó ṣe wípé ẹni yìí ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n Aflahu yìí ìyàwó rẹ̀ ó fún ìyàwó Aisha radiyallahu anha ó fún un lọ́mú ọ̀dọ́ rẹ̀ ni ìyàwó Aisha ti mú mú so ìjọ kan haflawi yìí wá wá sọ́dọ̀ ìyàwó Aisha radiyallahu anha tó fẹ́ wọ wọlé láti wá kí gẹ́gẹ́ bí àbúrò. àbí ẹ̀gbọ́n ìyá wa Aisha lọ́kùnrin ó ṣe wọlé sọ Aisha radiyallahu anha wa ní rárá pé kò lè wọlé anabi sallallahu alayhi wa sallam wá jẹ́ kó mọ̀ wípé ẹni yìí bó ṣe jẹ́ ṣebí ẹ̀gbọ́n rẹ̀ lẹni tí ló ọkọ ẹni tó fún ẹ lọ́mú ẹ ó ní bẹ́ẹ̀ ni ìyàwó ẹni yẹn ló fún mi lọ́mú kò kí ń ṣe ọkọ ẹni yẹn so ìyàwó Aisha radhiyallahu anha òun wò pé láti bo síbo ìyàwó ló fún mi lọ́mú kò ń ṣe ọkọ ẹni yìí dẹ́ ni afúláhù yìí òun jẹ́ ọmọ ìyá Abul Qais so anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́ kó mọ̀ pé rárá ẹni yìí so bó ṣe jẹ́ sí ẹ that is bí ọ́nkù ló ṣe máa jẹ́ sí ẹ kò ń ṣe amúmínà nasab kò ń ṣe ọ́nkù ní títí bí ṣùgbọ́n ọ́nkù nínú kíni mina rọ̀dọ̀à níbi tí ìmúmú ló jẹ́ so bí ìyàwó Abul Quraysh bó ṣe fún ìyàwó Aisha lọ́mú ìtumọ̀ rẹ̀ ni pé ìyàwó yẹn ti di ìyá ìyàwó Aisha ọkọ obìnrin yẹn torí pé òun ló ní wàrà tí obìnrin yẹn tọkọ rẹ̀ ò bá bá aláṣepọ̀ tó lóyún tó bímọ míìkì ò jáde míìkì ò jáde sọ ọkùnrin yẹn ló ní mílkì yẹn so ọkùnrin yẹn náà mọ bẹ ní ipò bàbá fún ẹni tí ìyàwó rẹ̀ fún ní ọmú bí obìnrin yẹn ṣe jẹ́ ìyá fún bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ ó mọ jẹ́ bàbá fún ló fi jẹ́ pé lára àwọn kan tí àwọn àfa tí wọ́n gbéyẹ̀wò láàrin ara wọn ò ní pé ká ní obìnrin kan ń bẹ nísìnyí tó kàn déédéé ní milk ó kàn déédéé ní milk kò ń ṣe pé látara oyún ọmọ tó bí òun ló fi ní milk yẹn ó kàn ní milk náà ni bó la ṣe fẹ́ ṣe ṣé obìnrin yẹn ṣé míìkì ẹ̀yẹn ṣé míìkì tó wúlò ni tó lè ṣe taharim tí ó sọ ẹni tó bá mu míìkì yẹn tí ó sọ di haramu fún un àbí kò lè kò lè sọ di bẹ́ẹ̀ àwọn afáàmì nínú míìkì tó wúlò that is omi ọyàn tó wúlò òun nìyí tó ṣe wípé ó jáde lọ́dọ̀ obìnrin tó ṣe wípé ó lóyún tó wá bímọ tó ṣe pé òun gan ṣì ń fún ọmọ ní ọyàn àbó fọmọ lọ́yàn míìkì yẹn ni míìkì tá à ń sọ so kò ń ṣe míìkì pé káníṣẹ́ ìyanu kan ṣẹlẹ̀ nísìnyí ọmọbìnrin tí ó lọ́kọ kó wá rí pé míìkì ń jáde ní ọyàn rẹ̀ ṣé irú míìkì yẹn tọ́mọ bá mú a sọ pé ọmọ yẹn ti di obìnrin yẹn ti di ìyá rẹ̀ mìíràn rọ̀dọ̀rá àwọn afáàmì ni rárá àwọn míì ni ó ti dì náà nìyẹn ṣé míìkì ló fún ọmọ yẹn rẹ̀ mú ó ti dì ni àfi tó yẹ pé míìkì màálù ló fún lókù àbí míìkì ẹran míì ṣùgbọ́n èyí tó jáde látara ti tiẹ̀ kódà kó ṣe pé òun obìnrin yẹn ò lọ́kọ kó ṣe pé kò lọ́kọ kò tí ì lọ́kọ iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ mí kì í dẹ̀ jáde lára rẹ̀ wọn ló káǹtì Allahu alam eléyìí tó tẹ̀wọ̀n ni eléyìí tó tẹ̀wọ̀n ni pé ó káǹtì náà ọ̀rọ̀ mahramiya tá à ń sọ yìí ìwà jẹ́ mahram wẹ̀ yìí bákan náà ipò kò lè fẹ́ yìí àpọ̀yé àpọ̀yé obìnrin yìí obìnrin yìí ara ẹni tó fún ẹ ní tó fún ẹ rọ̀dọ̀wá rọ̀dọ̀wá ṣùgbọ́n kò ń ṣe ṣùgbọ́n kò ń ṣe ìyá rẹ̀ tí wọ́n jogun ara wọn kọ́ wọ́n lè jogun ara wọn jogun ara wọn bẹ́ẹ̀ ni kò ń ṣe ẹni kò ń ṣe pé tó bá rẹ̀ pé tó bá dára àásùn wípé ọ̀ràn yẹn ni láti mọ láti lè lórí lè lórí ara délẹ̀kùn yẹn délẹ̀kùn yẹn lè jogun ara wọn jogun ara wọn ọ̀ràn yẹn láti náwó lé lórí gbà wípé ó lè rí àwọn kan lára rẹ̀ bákan náà bákan náà àwọn ẹlẹ́jọ́ wà kálùwà àwọn àdánwò láwọn àti ẹnìkan bí ìgbà tó ṣe yé ìgbà tó ṣe pé yáyàn àti yáyàn àti ẹjọ́ ń bẹ pọ̀ eléyìí eléyìí nǹkan tó ṣe wí pé tó ṣe wí pé tó lọ nínú ẹ̀sìn ni tí ẹ̀sìn fi rinlẹ̀ onírú nǹkan báyìí ntí ẹ̀sìn fi rinlẹ̀ onírú nǹkan báyìí so ẹni tó ṣe wípé obìnrin tó fún ọmọ ní ọmú ọkọ rẹ̀ ti di bàbá rẹ̀ gẹ́gẹ́ bó ń ṣe jẹ́ ìyá rẹ̀ so ẹni tí ó fúnni lọ́mú ó ti di ìyá ẹni tó fún lọ́mú bákan náà ọkọ rẹ̀ ti di bàbá rẹ̀ àbúrò ọkọ àti ẹ̀gbọ́n ọkọ wọ́n ti di ọ̀nkù fún bẹ́ẹ̀ náà ni tó jẹ́ àwọn tó jẹ́ obìnrin àwọn náà ti di bí áùntì fún àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá àwọn náà ti di bí ọ́nkú àti áùntì fún nǹkan yẹn yóò spread di ọ̀dọ̀ títí wọn náà bákan náà ìyá ẹni tó fún un lọ́mú ó ti di bí grandmother fún ó ti di bí grandmother fún bákan náà bàbá ẹni tó fún un lọ bàbá ẹni tó jẹ́ ọkọ ẹni tó fún un lọ́mú àbí ìyá ọkọ ẹni tó fún un lọ́mú àwọn yẹn náà ti di bikini grandfather àti grandmother fún so nǹkan yẹn ni yóò spread dọ́dọ̀ àwọn yẹn bákan náà àwọn tó jẹ́ àwọn ọmọ wọn náà nǹkan ẹ ti spread lọ́dọ̀ ti tiwọn náà. so ìkan ẹ ti spread dé ọ̀dọ̀ àwọn ọmọ wọn náà ó ti spread dé ọ̀dọ̀ àwọn ọmọ wọn that is àwọn ọmọ obìnrin tó fún ní ọmú yẹn wọ́n ti dà gẹ́gẹ́ bí ọmọ ìyá fún ṣùgbọ́n wọ́n ń ṣe ọmọ ìyá tó lè jogun ara wọn wọ́n ti dà gẹ́gẹ́ bí ọmọ ìyá fún ṣùgbọ́n wọ́n ń ṣe ọmọ ìyá tó lè jogun ara wọn bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó jẹ́ ọkọ ẹni tó fún un lọ́mú yẹn àwọn ọmọ tiẹ̀ yàtọ̀ sí àwọn ọmọ tí obìnrin tó fún ẹni yẹn lọ́mú tó bí fún àwọn ọmọ ìyàwó míì náà àwọn náà ti di ọmọ ìyá fún ṣùgbọ́n ọmọ ìyá tá à ń sọ yìí ọmọ ìyá níbi maharamiya ni ìpè maharamu ẹ̀ ni wọ́n jẹ́ ipe wọn lè jọ wà in secretion tí ó bá sí pé akẹ́fín aburú kankan pẹ̀lú wọn ṣùgbọ́n pé wọ́n jogun ara wọn yẹn kò sí yẹn bẹ́ẹ̀ wọ́n lè jogun ara wọn so eléyìí òun ni ntí a ní láti gbọ́yé ní sáìdì bẹ́ẹ̀ náà àwọn tó wá jẹ́ bí ẹni tí wọ́n fún lọ́mú ńkọ́ ọmọ tí èèyàn kan fún lọ́mú bó o ní ìyá ẹni yẹn àti bàbá rẹ̀ ṣé wọ́n jẹ́ maharamu fún ẹni tí ó fún lọ́mú àti àwọn relatives ẹni tó fún lọ́mú rárá kò sí connection láàrin wọn ọmọ tó lọ́mú mú lọ́dọ̀ wọn òun àti àwọn ọmọ títí ẹ̀ ọmọ títí ẹ̀ òun àti àwọn ọmọ tóun bá bí àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ni wọ́n ní connection papọ̀ mẹ́ni tí wọ́n lọ mú ọmú lọ́dọ̀ wọn ṣùgbọ́n tìyẹn extend dé ọ̀dọ̀ ọkọ ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ọkọ náà ó extend dọ́dọ̀ ẹni tí ó jẹ́ mọ̀lẹ́bí ẹni tí wọ́n mú ọmú lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò extend dé ọ̀dọ̀ mọ̀lẹ́bí ẹni tó lọ mú mú so nísìnyàn kan gbé ọmọ kan wá ó ní ká bá òun tọ̀ ẹnìyẹn obìnrin yẹn wá fún un lọ́mú obìnrin tó fún un lọ́mú yẹn ẹni tó fún lọ́mú ó ti dà gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ ọmọ ọkọ rẹ̀ bákan náà ìyá tó bí ẹni tó fún ọmọ yẹn lọ́mú ó ti di grandmother fún ẹni yẹn bàbá rẹ̀ ti di grandfather fún ọmọ yẹn bàbá ọkọ rẹ̀ ti di grandfather bákan náà iye ọkọ rẹ̀ ti di grandmother àwọn ọmọ ọkọ rẹ̀ ẹ bóyá òun ló bí fún wọn àbí tẹlómìn bí fún gbogbo àwọn ẹ ti di kíni siblings fún ṣùgbọ́n mí náà rọ̀dọ̀ à níbi títí kíni ìmúmú ni o so kíni yẹn nìyí obìnrin tó fún ọmọ lọ́mú kíni yẹn spread dórí àwọn family tiẹ̀ dórí àwọn family ọkọ rẹ̀ dórí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tí ọkọ rẹ̀ bí kódà kó má ṣe pé òun ló bí fún un ṣùgbọ́n ọmọ tó wà mú mú kíní yẹn ibi tó spread mọ́ lọ́dọ̀ ọmọ tó wà mú mú òun náà ni ọ̀dọ́ àwọn ọmọ títí ẹ̀ tóun náà bá bẹ̀rẹ̀ sí ní bímọ tóun náà bá bẹ̀rẹ̀ sí ní bímọ ọ̀dọ̀ àwọn ọmọ tí ẹ̀ nìkan ló mọ dàtí tábàlà ọmọ rẹ̀ ó ti kó sínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ó ti kó àwọn àrọmọdọ́mọ rẹ̀ sínú ọmọ kékeré kan nísìnyẹn kan fún un lọ́mú ó ti ní sìn sọ ọmọ kékeré yẹn padà wá dàgbà kíní tó ràn yẹn ipe maharamu làwọn yẹn jẹ́ fún pé wọ́n lè fẹ́ wọ́n lè fẹ́ra wọn yẹn ó ti ó ti spread dé ọ̀dọ̀ ọmọ bíbí inú tiẹ̀ náà ọmọ bíbí ọmọ bíbí inú ọmọ bíbí inú ẹ̀ bí ó ṣe mọ spread lọ nìyẹn ṣùgbọ́n nǹkan yẹn kò spread dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí títí ẹ̀ nísìn kò affect ìyá rẹ̀ torí pé ìyá kọ́ ló lọ mú mú nídìílé yẹn kò affect bàbá ẹ̀ torí pé bàbá rẹ̀ kọ́ ló lọ mú mú nídìílé yẹn òun ló fà tó jẹ́ pé bàbá rẹ̀ bàbá ọmọ yẹn ó lè fẹ́ obìnrin tó fún un lọ́mú yẹn bàbá tiẹ̀ ó lè fẹ́ obìnrin tó fún ọmọ rẹ̀ lọ́mú torí pé kò affect bàbá ẹ bẹ́ẹ̀ ni kò affect ìyá rẹ̀ bẹ́ẹ̀ ká máa ti sọ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí bàbá rẹ̀ kò affect àwọn yẹn so òun nìkan ló affect pẹ̀lú àwọn tó jẹ́ fòrórù títí ẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ títí àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló affect nísìnyí ká ní mo mú mú bìkan nísìnyí èmi àtàwọn ọmọ mi ní ìdájọ́ tó ó ní ṣe pẹ̀lú ọ̀dájọ́ tá a fẹ́ sọ èmi àti àwọn ọmọ mi ló kàn kò kan bàbá mi kò kan yá mi kò kan àwọn ọmọọba kan kò kan ọmọ yá mi ká máa ti sàn ọmọọba kan mi kò kan wọn èmi nìkan mo lọ́bẹ̀ sọmọ rẹ̀ ṣe kúrò ń bẹ́ẹ̀ kìíní yẹn affect mi affect àwọn ọmọ mi ṣùgbọ́n ẹni tí mo lọ mú lọ́dọ̀ títí wọn ó affect gbogbo wọn pátápátá bó ṣe affect obìnrin tí mo mú lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló affect ọkọ ló affect ìyá ẹni tí mo mú lọ́dọ̀ rẹ̀ ló affect ìyá ọkọ rẹ̀ ó affect bàbá ọkọ rẹ̀ ó affect bàbá ẹni tí mo mú ní ọ̀dọ̀ rẹ̀ ó affect àbúrò ẹ̀gbọ́n àwọn méjèèjì ó affect gbogbo àwọn ọmọ wọn ló affect so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí pàtàkì ẹ kí n bá wọn fún ọmọ lọ́mú nǹkan tí yẹn gbọ́dọ̀ wà kíáfù ni ntí èèyàn gbọ́dọ̀ wà kíáfù nípa rẹ̀ à ń bá wọn fọmọ lọ́mú ni àfi kó ṣe pé kí ni ká ti mọ ìdájọ́ tó so mọ́ nǹkan yẹn ká dẹ̀ pass information yẹn ká pass ẹ̀ fún àwọn èèyàn wa so that wọ́n á mọ̀ wípé ẹni yóò kò ń ṣe ẹni tí ó lè jogo tí a lè fẹ́ra wa wọ́n á mọ̀ pé kò ń ṣe ẹni tí a lè fẹ́ra wa torí pé wọ́n bá ti di pé afún ọmọ ní ọmú ní ìtumọ̀ ẹ̀ ni pé a lè fẹ́ ara wa àwọn ọmọ wo lè fẹ́ ọmọ títí ẹ̀ ọmọ ọmọ wo lè fẹ́ so àwọn kan tí ó so àwọn nǹkan wọ̀nyẹn ó nìyẹn so ká máa lọ sínú tíra káwọn tí àfọ àsọ ń bẹ àfọ àsọ fún wa wọ́n ní wa kullu ma wasala ila jawfi radi'i fi al-hawlayni min laban fa innahu yuharrim tí ọmọ bá lọ mu ọmú lọ́dọ̀ èèyàn kan tó bá lọ mu ọmú lọ́dọ̀ obìnrin kan tó ṣe pé ọmọ tó yẹ lọ mu ọmú yẹn nìyí kò tí ì ju ọmọ ọdún méjì lọ fainahu yuharrim ọmú tó mu yẹn wàrà yẹn ó máa sọ ọmọ yẹn di haramu fún gbogbo àwọn bí ẹni yẹn láti fẹ́ tó o bá dẹ̀ ti lè fẹ́ yẹn nìyí mahramiya yẹn ti wọlé wọn lè fẹ́ láíláí ni ó so mahramiya ti wọlé tó túmọ̀ sí pé bí ìgbà tó ṣe pé kan nú àwọn ọmọ nú àwọn mọ̀lẹ́bí tán lè ríra wọn tí wọ́n lè ra wọn certain things lára ara wọn ni wọ́n ṣe rí bí àwọn ọmọ wọn gangan ṣe lè rí nǹkan lára wọn ní dèdè tí ẹ̀sìn sọ pé wọ́n lè rí bẹ́ẹ̀ lẹ́ni ẹ̀ náà ló ṣe lè rí tó ń bó jẹ́ pé kí ni àwọn kan ni wọ́n bí ṣùgbọ́n torí pé ọmọbìnrin yìí ti fún un lọ́mú nìyí so maharamiya ti rinlẹ̀ òun àtàwọn ọmọ rẹ̀ wọn lè fẹ́ra wọn afáwa sọ fún wa pé èyí tó káùntì ni pé kó ṣe pé ọmú tọmọ obìnrin tí ọmọ tí wọ́n ń tọ́ yìí tó mu kó jẹ́ kíni kó jẹ́ láàrin ọdún méjì tó bá ti jẹ́ pé after ọdún méjì ni wọ́n ní kò count after ọdún méjì kò count nísìnyí kéèyàn kan ní. Ni òun fún ọmọ ọdún méjì àbọ̀ àbọ̀mọ ọdún mẹ́ta òun fún lọ́mú wọ́n á ní omi ọyàn yẹn ni kò ṣe kí ni kò count èyí tó count ni tó ṣe pé ó ṣẹlẹ̀ láàrin ìgbà tí wọ́n bí ọmọ yẹn sí ìgbà tí ọmọ yẹn pé ọdún méjì eléyìí ni madhabi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sotori ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé nama arọdọ ma fi hawlayin rọ̀dọ̀ ìmú ìmú ìmú ọyàn àbí ìmú ọmú tó ṣe pé ó kant oní tó ṣe pé ó bá ń bẹ láàrin ọdún méjì wàkàna kọ́blẹ̀ fìtọ́m tó dẹ̀ wáyé bìfọ́ kó tó di pé wọ́n já ọmú ní ẹnu ọmọ yẹn tó wáyé bìfọ́ kó tó di pé kí ni wọ́n já ọmú ní ẹnu ọmọ yẹn so eléyìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú hadith anabiwa muhammad sallallahu alayhi wa sallam nam àwọn afá mi gbà wípé tó bá ju ọdún méjì lọ ó ṣì kàǹtì náà àwọn afá mi gbà pé tó bá ju ọdún méjì lọ ó kàǹtì kí ló fà á táwọn fi sọ bẹ́ẹ̀ oníṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àsìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní arákùnrin kan tí wọ́n ń pè ní salim salim yìí ó jẹ́ bí ẹrú tó ṣe wípé wọ́n ti free ṣùgbọ́n ó ń bẹ lọ́dọ̀ èèyàn kan tí wọ́n pè ní Abu Hudhaifa ó ń bẹ lọ́dọ̀ èèyàn kan tí wọ́n pè ní Abu Hudhaifa Abu Hudhaifa yìí bí yàrá kan ni wọ́n ń gbé òun àti ìyàwó rẹ̀ so ìyàwó ẹ̀ nìyí pẹ̀lú ọmọkùnrin yìí tí wọ́n ń pè ní sálímù sálímù yìí ti ń dàgbà débi wípé òun náà ti ń rungbọ̀n díẹ̀díẹ̀ ó ti ń rungbọ̀n sòyàwó ìwà lọ bánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ipe sálímù yìí kò ń ṣọmọ bíbí inú mi bí ẹrú wa ni àlejò ń gbé pọ̀ ṣùgbọ́n ó ti wá ń dàgbà débi pé òun gan ti ń dàbí ọkùnrin nìyí òun náà ti ń tó ipò ọkùnrin ó lóun rí wípé ọkọ òun ò kí ń wá comfortable pẹ̀lú bọ́mọ yẹn ṣe ń wà nù lé pẹ̀lú àwọn bí nǹkan tá rẹ̀ máa ń tẹnu mọ́ ẹni tí ó kì í ṣe maharamu yàn ó ní tó lè rí lára obìnrin in fact àwọn afáàmì gbà wípé ọ̀ràn yẹn ni kóbìnrin bójú sòtó túmọ̀ sí pé kò sí tó lè rí lára rẹ̀ àwọn tẹ́lẹ̀ gbà pọ́ ọ̀ràn yẹn kọ́ ni kóbìnrin bojú wọn á ní kí ni ojú rẹ̀ nìkan ló lè rí sòbọ̀tì yìí tí obìnrin mi ò mọ bẹ tó ṣe pé òun àti ọmọ tí ó kì í ṣe máhàrámù rẹ̀ tí wọ́n jọ mọ bẹ́nu lépọ̀ tóbìnrin mi ò yọ skáfù bí ó ṣe ọrùn lẹ̀ èmi ò ṣe gbogbo kókósẹ̀ rẹ̀ yóò ṣílẹ̀ ojúgun rẹ̀ yóò ṣílẹ̀ eléyìí ìwà tó tako ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni torí ọmọ bẹ́ẹ̀ kò lè rí gbogbo àwọn àyè yẹn kò lè rí lára yẹn so uh, Salim yìí ó ti ń dọkùnrin kò ń ṣe ọmọ kékeré mọ́ tá a sọ pé ọmọ kékeré ń gbé pẹ̀lú yàn tó bá ti di pé ọmọ ń dọ̀tún mọ́ yàtọ̀ sí òsì ó ti ń de ọmọ téyìn ò lè máa wà pẹ̀lú ẹ̀ so ìyàwó Abu Hudhaifa ó ń sọ wípé ẹni yìí the way bí òun ṣe ń rí ọkọ òun ò wà comfortable pẹ̀lú kókó máa gbénu lé pẹ̀lú àwọn kí làwọn máa ṣe báyìí anabi sallallahu alaihi wasallam wá ní fún un ní wàrà mu fún un ní wàrà mu náà ń bò ní ó ṣe ṣe kò ń ṣe pé ó yọ ọyàn rẹ̀ síta tí ó máa fún ṣùgbọ́n lè fún síbì kan ó fún síbì kan ó gbé e fún ó mú àbí ó fọmọ kékeré ó gbé e sí lẹ́nu tó mú kókó ni pé ó mu wàrà rẹ̀ èyí gẹ́gẹ́ ni point ṣùgbọ́n ru ọkùnrin tí wọ́n ló ti ń bàlágà yìí tó ti ń súnmọ́ bùlùgù bọ̀wá tó náà ti ń di bí ọkùnrin irú eléyìí definitely n tó máa ṣe náà ni pé kó fún sí ibì kó dẹ̀ gbé fún kó mu so that yóò lè máa wọlé tọ̀ wọ́n bí ìgbà tó ṣe pé ìkànnú àwọn ọmọ wọn ó wọlé tọ̀ wọ́n bí ó ṣe rí nìyẹn eléyìí ni tí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún arábìnrin yìí ìyẹn wá ló ṣe náà eléyìí ni àwọn àfáà mi fi wá dúró lórí wípé tó bá tó bá kọjá ọdún méjì ó káùntì torí pé sálímù yìí ó ti kọjá ọdún méjì ọmọ tó ti di pé ó ń balaga so ó káùntì àwọn míì ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, Ah, àwọn ògbà wọlé special case òun ni kéèsì eh, Sálímù yẹn special case òun ni kéèsì eh, Sálímù àwọn ògbà wọlé eléyìí ló fà tó jẹ́ pé àwọn ìyàwó ànábi sallallahu alayhi wa sallam wọ́n pín lórí eléyìí àwọn ìyàwó ànábi sallallahu alayhi wa sallam wọ́n pín lórí ẹ̀ ìyá wa Aisha radiyallahu anha òun gba position yẹn tiẹ̀ òun gba position yẹn so ló fà tó jẹ́ pé tí ìyá wa Aisha bá fẹ́ jẹ́ kí èèyàn kan kó wọlé kó wọlé tọ̀hún a máa sẹ́ǹdì ẹ̀ sí àwọn bí àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ láti fún wọn lọ́mú nìyí gẹ́bí ń ta sọ yìí pé tóbìnrin kan máa fi lè fún ọmọ kan lọ́mú ó ti àfẹ́kìtì àbúrò àtẹ̀gbọ́n obìnrin yẹn àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ gbogbo wọn ni ìdájọ́ yẹn àfẹ́kìtì. so Aisha radiyallahu anha tó bá yẹ pé òkè èèyàn kan ni ó wò ó pé ó fẹ́ yẹ kẹ́niyẹn kó lè wọlé yóò sẹ́ndì ẹ̀ sí àwọn bí àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ ìpè. kí wọ́n fún ní ọmú so that wọ́n á lè fi máa dé ọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha torí pé ìyá wa Aisha radiyallahu anha kò bímọ kò bímọ gẹ́bí ntí àdẹ̀mọ̀ ẹni tí ò bímọ kò lè ní wàrà àfi tí ìyanu bá ṣẹlẹ̀ lókù so ìyá wa Aisha radiyallahu anha kò bímọ ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ kéèyàn kan kó rí òun yóò sẹ́ndẹ̀ sáwọn àbúrò rẹ̀ àbáwọn ẹ̀gbẹ́ ipe kí wọ́n fún un lọ́mú so with that wọ́n á lè rí ntíyàwó Aisha wa ṣe yìí ẹ̀rí rẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam ó ṣe ipe anabi sallallahu alayhi wa sallam ó ṣe eléyìí fún uh, Salim mawla abi udhaifa ikpe anabi sallallahu alayhi wa sallam ó ṣe eléyìí fún so eléyìí jẹ́ nǹkan tó ṣe yí pé ìyàwó aisha radiyallahu anha ó máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí náà àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó kù àwọn ò gba ti ìyàwó aisha tí wọ́n mú ní position yẹn àwọn gbà wípé láàrin ọdún méjì péré náà ni sọtọ́ mo bá ti du ọdún méjì lọ ọyàn téèyàn bá fún ọmọ yẹn kò ní ìdájọ́ maharamiya tá à sọ yìí so àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam wọ́n pín lórí eléyìí ìyàwó Aisha gbà kó sì count àwọn mìíràn àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam gbà pé kò count àwọn àfáà mi wá wò wípé ẹ jẹ́ ká maintain middle course middle course ni pé tá a bá rí èèyàn tó ń bẹ̀rù situation tí sálímù wà tánàbí fi sọ yìí pé kí wọ́n fún un ní omi ọyàn mu kó lè fi jẹ́ maharamu fún wọn then a lè gíburú fatawa yẹn náà àbúrò fatuwa yẹn eléyìí ni position sheikh islam ibn Taymiyyah ali rahmatullah àtàwọn afáàmì bẹ́ẹ̀ tó ṣe pé àwọn mú position yẹn ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n ń bẹ lórí ẹ̀ òun ni pé àròdọ́ fi hawlẹ́yìn ìfún ọmọ ní ọyàn tó ṣe pé ní ìdájọ́ tí ó sọ ẹnìyẹn di maharam fi hawlẹ́yìn láàrin ọdún méjì péré ni láàrin ọdún méjì péré ni náà tábà wo ọ̀rọ̀ tí ìmáàmù Malik tí àwọn dúró lé lórí tí Ibn Abi Zayd al-Qayrawani tí wọ́n gbé wá ń bí ó ní pé ó ní wípé ẹnì ọyàn tí wọ́n bá ti mú eléyìí òun náà ní nǹkan tó ṣe wípé yóò ṣiṣẹ́ ẹni ọyàn tó bá ti mú kódà kó ṣe pé gẹ̀ẹ́kan lásán òun ni ọmọ yẹn mú sọnà bí sọ pé wàkúlù máa wá sọlá ìlàjẹ́ òfin rọ̀dín filhawlẹ́yìn minna laban gbogbo ń tó bá wọ inú ọmọ òpóǹlò tó ṣe pé wọ́n ń fún lọ́mú láàrin ọdún méjì fàìnáwó yuharrim yóò sọ ọmọ yẹn di haramu fún wọn láti fẹ́ wọn ó ti di maharamu fún wọn bákan náà ó lè wọlé pẹ̀lú wọn láì sọ wípé àjìnàbí ìpẹni tó jẹ́ stranger ló wọlé pẹ̀lú wọn. wọ́n yìí mọ sọ́tàn wáhídá wọ́n ní kọ́lá kó ṣe yí pé kan náà ló mu mú mu ẹ̀kan náà ni lọ́dọ̀ ìmáàmù Malik obìnrin kò sí lẹ́sìn ọmọ ẹ̀ wá ń ké obìnrin kan wá ń bẹ tó ṣe pé òun náà ẹ̀ṣẹ̀ bímọ ó wá ní kan tó fún ọmọ yẹn tọmọ yẹn mú tó kúrò ọmọ yẹn ti di maharamu fún ọmọbìnrin yẹn àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti mọ̀lẹ́bí ẹ̀ so wọ́n nítorí wípé bọ́lọ́mọ bá subhanahu wa ta'ala bó ṣe sọ òun ni pé wa ummahatukum lati arba'nakum àwọn ìyá yín tó ṣe wípé wọ́n fún yín lọ́yàn wa ummahatukum lati arba'nakum àtàwọn ìyá yín tán fún yín lọ́yàn èèwọ̀ ní láti fẹ́ èèwọ̀ ní fún yín láti fẹ́ wọn. wà akhawatukum min ar-radaa àtàwọn ọmọ ìyá yín tẹ́ ẹ jọ mumú papọ̀ àwọn ọmọ ìyá yín tẹ́ ẹ jọ mumú papọ̀ èèwọ̀ ní fún yín láti ṣe láti láti fẹ́ wọn. sọ wọ́n ní kó ṣe pé ẹ̀ẹ̀kan péré náà ni ọmọ ẹ̀ kàn mú ó kúrò. so obìnrin yẹn ti di ìyá rẹ ọkọ obìnrin yẹn ti di bàbá rẹ àwọn ọmọ ọkùnrin yẹn ọmọ obìnrin yẹn wọn ti di ẹ̀gbọ́n àtàbúrò rẹ bẹ́ẹ̀ ni ìyá obìnrin yẹn ti di ìyá ìyá rẹ bàbá obìnrin yẹn ti di bàbá bàbá bàbá ìyá rẹ̀ náà ni ìyá ọkọ obìnrin yẹn ti di kíni ó ti di the only thing ni pé àwọn lè jogun ara wọn bẹ́ẹ̀ ni kò ṣe ọ̀ràn yẹn láti náwó lé lórí ṣùgbọ́n ọ̀rọ̀ pa afẹ́rẹ́ nìyẹn ìyẹn ti kúrò bẹ́ẹ̀ ni kíní yẹn ni ó extend lórí gbogbo àwọn ọmọ rẹ̀ àti àrọ́mọdọ́mọ rẹ̀ kíní yẹn rẹ̀ ni ó extendi lórí obìnrin yẹn àti gbogbo àwọn tí wọ́n tí wọ́n pọ̀ ọ́ lẹ̀ àtàwọn tó náà pọ̀ ọ́ lẹ̀ àti ọkọ rẹ̀ àti àwọn tó jáde látara ọkọ rẹ̀ àtàwọn tí wọ́n tan mọ́ ọkọ rẹ̀ ní ẹ̀gbọ́n ni àbábúrò ó affect gbogbo wọn sọlọ jẹ́ pé ọ̀rọ̀ à ń fún ọmọ lọ́mú ètò ní implication ni nísìnyí obìnrin kan sọ lóun ṣe náà nílò òun lápèjúwe wọ́n ń gbé ọmọ wá fún tó ń bá wọn fọmọ yẹn lọ́mú náà láyé jọ̀hún àwọn èèyàn máa ṣe sórí ọmọ tó fún lọ́mú yẹn nísìnyí ìtumọ̀ rẹ̀ ni wípé ọmọ yẹn ò lè fẹ́ àwọn ọmọ títí ẹ̀ wọn àsìnpé à ń fẹ́rẹ̀ nínú fámìlì yẹn ó ti ó ti tán àwọn ọmọ ẹnìyẹn ò lè fẹ́ kankan nú àwọn ọmọ títí ẹ̀ náà kò dọ́dọ̀ bàbá ọmọ yẹn gangan o láti bàbá ọmọ tó wà mú lọ́dọ̀ wọn kò dọ́dọ̀ ìyá rẹ̀ kò dọ́dọ̀ àwọn ọ̀nkù rẹ̀ ṣùgbọ́n ọmọ yẹn àti àwọn tó jáde lára títí ẹ̀ pẹ̀lú fámìlì obìnrin yẹn àti ọkọ rẹ̀ ó ti dé maharamu maharamiya ti ṣẹlẹ̀ láàrin wọn so ká wo lónìí àmọ́ iye obìnrin tó ti fún àwọn èèyàn ní ọmú tó ṣe gbọ́dọ̀ ṣe ń fẹ́ra wọn ni tí wọ́n mọ òfin ọlọ́wọ́n subhanahu wa ta'ala ibi tí àwọn nǹkan yẹn tó máa ń lágbára dé lásìkò anábì sallallahu alayhi wa sallam ó ní arábìnrin kan àtàrákùnrin kan tó ṣe yí pé wọ́n fẹ́ra wọn wọ́n ti wà ń lé ara wọn bọ́mọbìnrin kan ṣe dénú ìyá kan bá dé ó lẹ́yìn méjèèjì mo fún yín lọ́mú ẹ̀yin méjèèjì mo fún yín lọ́mú sọ ìtumọ̀ ẹni pé ẹ̀yin méjèèjì ọmọ mi ni yín nígbà tó lẹ́yìn ti di pé wọ́n ti mú mú lọ́dún èèyàn kan nísìn ó ti di pé kí ni wọ́n lè fẹ́ràn àwọn alọ́ba ní sọ̀lá sálám alábìyí kí la fẹ́ ṣe obìnrin yẹn ti sọ ní wọ́n ní láti separate àwọn méjèèjì wọ́n ní láti separate àwọn méjèèjì nítorí kí nítorí pé wọ́n mú mú lọ́dún èèyàn kan wọ́n mú ní ọdún èèyàn kan so àwọn kan ní ntí ó pàtàkì ni náà àwọn àfáà mi gbà wípé kò ń ṣe pé kó mú múlẹ̀ kan kó gbẹnu kúrò wọ́n ní tó bá jẹ́ bíi mẹ́ta bíi ẹ̀mẹ́ta kí ló fà á tán fi sọ bẹ́ẹ̀ wọ́n ní Ànábì sallallahu sọ pé la tuharrimul masatu wal wala imlajatu wal imlajatan anabi sallallahu alaihi wa sallam ni tí ọmọ bá mu ọmú lẹ́ẹ̀kan tó gbẹnu kúrò tó tún wá mu lẹ́lẹ́ẹ̀kejì tó gbẹnu kúrò kò tí ì sọ di haram nísìnyí obìnrin kan fún ọmọ ọlọ́mú ọmọ yẹn ti mu ó ti yó ó wá gbẹnu kúrò ó ṣeré lọ ó tún padà wá ó tún wá mu ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam yìí ó ti sọ di haramu so mafumul mukhalafa rẹ̀ onígbàgbọ́ wáyé pé ó jẹ́ mẹ́ta ni ó máa sọ di haramu torí pé anabi ní méjì kò sọ di haramu ó túmọ̀ sí pé mẹ́ta rẹ̀ máa di kíni haramu eléyìí ni position ibn hazmi àtàwọn míì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n a'lamu òun náà nìyí tí alimami shafi'i bákan náà alimami ahmed alayhi ma rahmatulah tí wọ́n dólé lórí ìyẹn lè ló ń bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí ìyá wa Aisha radiyallahu anha tó sọ wípé ashru da'at ma'lumat yuharrimna ipe kí ọmọ mumu lẹ́ẹ̀mẹ̀wá ó máa sọmọ ẹ̀ haramu ipe oníkànnà fíìmà unzila ashru rọdọ̀nàtì màlúmáàtì harimna ipe ẹ̀mẹ̀wá ni lára nǹkan tó ń tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ nú alukur'an ni oní thumma nusikhna bi khamsin màlúmáàtì lẹ́yìn yẹn àyà tí wọ́n wá tó reduce ẹ̀ di márùn oní thumma tuwufiya rasulullah sallam wa unna mimma yukra ipe alimusọlọ asalam ìgbà tó máa fi jáde láyé àwọn èèyàn sì ń ka kínní yẹn ní alukur'an kó tó di pé kínní tí wọ́n mọ̀ wípé kínní wọ́n ti abrogate kira ààrẹ náà ìyẹn tó ní márùn yẹn sọlọ́jọ́ pé táwa wọnú alukur'an àní rí wípé tọmọ bá márùn ìtàmárínú alukur'an náà ni wà ó ma àtúkùmù láti arba'inakum bákan náà ṣe léèwọ̀ fún yín láti fẹ́ àwọn ìyá yín tí wọ́n fún yín lọ́mú àríyànú alukur'ani bẹ́ẹ̀ ọmú mélòó wá ní láti sí iye ìgbàwó àní imaamu malik abu hanifa àwọn mi bẹ́ẹ̀ wọ́n gbà pé kò bàjẹ́ kan àwọn kan gbà pé anabi lásán sọ pé látú harimu masọ́tù wàlmasọ́tàn wàlimlajatu wàlalimlajatu wàlimlajatan so kọ́mọ mu mú lẹ́ẹ̀kan kó gbẹnu kúrò kó tún padà wá mú ìyẹn ò sọ di haram so eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé àwọn afáàmì ṣùgbọ́n èyí tó rìn ilẹ̀ tó tẹ̀wọ̀n jù ó ní pé márùn ni so bó wà ní ọmọ yẹn ó ṣe mú mú ẹ̀ márùn yẹn so nísìn ó mú ó gbẹnu kúrò ó ti yó ó gbé ó ṣeré lọ ó tún padà wá ó tún mú mi ó tún ṣeré lọ tó fi pé márùn bẹ́ẹ̀ adẹ̀rí pé yẹn náà èyí tó rọrùn yín nísìnyí obìnrin kan nísìnyí kò sí nlé ó gbọ́mọ kalẹ̀ obìnrin kan náà òun náà ń tọ́mọ lọ́wọ́ ó ní kó ń bá fún lọ́mú bóyá bí on five uh, occasions bẹ́ẹ̀ ló ti bá fọmọ yẹn lọ́mú ọmọ yẹn ti di ìkan lára àwọn ẹbí wọn kò kàn lè jogún wọn ni kò rẹ̀ ń ṣe ọ̀ràn yẹn kan náwó lé lórí ṣùgbọ́n ó ti di ìkan lára àwọn ẹbí wọn wọn lè fẹ́ra wọn nínú kò lè fẹ́ yẹn kankan nu fámìlì wọn bó ṣe wà yẹn ṣùgbọ́n kíní gàbí ń tà ń tẹnu mọ́ kò kan àwọn fámìlì títí ẹ̀ that is àwọn tí wọ́n bí òun gangan àti àwọn hawashi rẹ̀ àwọn tó jẹ́ àwọn siblings ẹ̀ kò kàn wọ́n òun nìkan náà ló kàn òun nìkan ló kàn pẹ̀lú àwọn ọmọ tóun bá bí ṣùgbọ́n ibi tó ti lọ mú mú gbogbo fámìlì yẹn ni kíní yẹn ràn gbogbo fámìlì ibi tó ti lọ bú mú òwò ló ràn sọdọ jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká gbọ́ yé táwa wo lónìí bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò báyàn fún yàn lọ́mú mọ́ ṣùgbọ́n àwọn tán sì ń ṣe wà àwọn tán sì ń ṣe wọ́n wà so àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ àwọn òfin ẹ̀sìn tó ṣe pé ó sún àwọn nǹkan wọ̀nyí so àfáàní. ولا يحرم ما أرضع بعد الحولين إلا ما قرب منهما كالشهر ونحو ونحوه وقيل والشهرين تجبي انتي àwọn fini lẹ wọ́n ní anything lẹ́yìn tọ́mọ bá ti ju ọmọ ọdún méjì lọ tẹ́yìn bá fún ọmọ yẹn lọ́mú ni kò count wọ́n ní àbíjọ́ pé bí a bí oṣù kan àbóṣù méjì lé eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wà lórí ẹni so position tí yàwá Aisha mu yẹn position tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́sí lórí ẹ̀ ni èyí táwọn afáàmì tún wò pé káwọn fi reconcile ọ̀rọ̀ méjèèjì ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi tó sọ wípé rọ̀dọ́ ni fi ni bákan náà wa kana qabla fitam tó rẹ̀ ṣẹlẹ̀ bí fọ́ọ̀kú tó rí pé ọmọ yẹn jẹ́ ẹnu lẹ́nu ọmú so kó tó rí pé ìyẹn ṣẹlẹ̀ àbí ma fatakal amwa wa anshada al-azma in tó ṣe wípé ó jẹ́ kí ìfun kó jẹ́ kó mọ lọ kí kíní mọ lọ tìrìntìrìn inú ẹ̀ that is èyí tó wà beneficial tó wà nutritious fún ọmọ yẹn so gbogbo eléyìí ó ń sọ wípé ìfún ọmọ lọ́mú tá a kà kún òní tó bá ṣẹlẹ̀ láàrin ọdún méjì nígbà tí ọmọ yẹn dáyé after ọdún méjì wọn ní kakún ṣùgbọ́n aláwọn àfáà mi ṣe kí ni wọ́n gbà wípé àákakún but ìyẹn strange ìyẹn strange so ìyẹn jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ náà iye ìgbà wo wá ni wọ́n ò fún ani tó tẹ̀wọ̀n ò ní pé ẹ̀ márùn ni ẹ̀ márùn ọmọ yóò bá mú kó gbẹnu kúrò kó ṣeré lọ kó tún para ó tún mọ ẹ̀ ọ̀kan nìyẹn tọ́ba fi lè ka márùn rú yẹn ó ti di ẹni tó ṣe pé kò lè fẹ́ yàn nínú mọ̀lẹ́bí ẹni tó mú mú lọ́dọ̀ rẹ̀ kò lè fẹ́ ọmọ ẹni tí ó mú mú lọ́dọ̀ rẹ̀ kódà kó má jẹ́ pé ẹni yẹn gangan ló bí sọ́mọ ọkọ ẹni kò lè fẹ́ àbúrò ọkọ rẹ̀ kò lè fẹ́ ẹ̀gbọ́n ọkọ rẹ̀ kò lè fẹ́ ọmọ wọn ibi tí ó lè dé ṣùgbọ́n àwọn yẹn lè fẹ́ asin bàbá tiẹ̀ eh, lè fẹ́ yàn lẹ́yìn bẹ́ẹ̀ ìyá rẹ̀ lè fẹ́ yan ń bẹ́ àbúrò rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ òun nìkan ló rán àtàwọn ọmọ títí ẹ̀ òun nìkan àti àwọn ọmọ rẹ̀ ló lọ ràn nìkan yẹn ràn ni so eléyìí òun ní tí ó tẹ̀wọ̀n. náà fáwọn sọ pé wà lọ́wọ́ fúsìlà qabla al-hawlayn fisalan istagna fi bi ta'am lam yuharrim ma'urdi abada ba'da tán bá já ọmú lẹ́nu ọmọ before kó tó pé ọdún méjì tó ti wá di ọmọ tó ń jẹun lẹ́yìn ẹ̀ ní èèyàn kan wá fún un ní ọmú ṣáà kàákún nítorí pé kò ti pé ọdún méjì àfáàlà ní kàákún àtòrí pé ó ti ọ̀rẹ́dì ń jẹun ní ọmú yẹn ò rí lè wúlò fún un mọ́ kò ń ṣe pórí láì lórí ọmú bákan náà ó ní wàyò harim bilwajur wa saud kò bá jẹ́ pé wọ́n bu síbi kan wá fún mu tí ò ń ṣe pé ọmọ yẹn sọ́ọ̀kì ẹ̀ direct wọ́n bu sínú bíi kọ́ọ̀pù kan wá fún mu ó kàǹtì kò bá lè pé kí ni pẹ̀lú sàrọ́tù ni bóyá imú ni wọ́n fi fún bọ́sẹ̀ máa ń fi aláàárẹ̀ ń gbà mí tó ṣe pé túrú imú ni wọ́n fi mọ páàsì kínní fún tó bá ṣẹlẹ̀ sọmọ kan tó yẹ pé túrú imú ni wọ́n fi ń páàsì oúnjẹ fún ọlọ́kàǹtì náà. wàmán àrùbọ̀ àtọ̀bíyẹn فبنات تلك المرأة وبنات فحلها ما تقدم أو تأخر إخوة له ولأخيه نكاو بناتها so oni téèyàn kan bá fi lè tí ọmọbìnrin kan bá fún ọmọ kékeré kan lọ́mú fabanatu tilka almar'a ọmọbìnrin tó fún yàn lọ́mú yẹn àwọn ọmọbìnrin ti tiẹ̀ wà banatu fahliha bákan náà àwọn ọmọbìnrin tí ọkọ rẹ̀ bí tí òun ṣòun ló bí bọ̀ṣọ́kọ rẹ̀ ló bí ìyàwó míì ni ó bí fún ọkọ rẹ̀ so gbogbo wọn wọn ní èyí tó ti pẹ́ ni o àti tó wá létà wọn ní gbogbo wọn ikhwatun lahu wọn ti dọ́ ẹ̀yà fún that is ọmọ ẹ̀yà kí ló pa wọ́n pọ̀ ìmú ọ̀yàn níbì kan náà nam a ní ọkùnrin kan ó méjì ó méjì ọmọ kan wá mú lọ́dọ̀ kan náà àwọn ìyàwó yẹn ó ti di maharamu fún ọmọbìnrin tó mú mú rẹ̀ yẹn bákan náà maharamu ló jẹ́ fún ọkọ rẹ̀ ọkùnrin ò lè sọ pé òun fẹ́ fi ọmọ yẹn gbé ọmọ yẹn dàgbà nísìn tí a ẹlòmíì tó lọ́jọ́ lórí tí ó fẹ́ ni tó kéré kò lè fi ọmọ yẹn kí ló dé torí pé ó ti mú yẹn so òun ò lè fẹ́ torí ó ti mú ọyàn ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ tó jọkùnrin ò lè fẹ́ ọmọbìnrin yẹn náà ọmọ rẹ̀ tó jẹ́ ọkùnrin kò lè fẹ́ ọmọbìnrin yẹn kí ló dé torí wípé ó mú ọyàn ìyá wọn ìyàwó kejì tọkùnrin yẹn níná ọmọ tóun náà bá bí kò lè ṣe kínní kò lè fẹ́ ọmọbìnrin yẹn torí wípé ọyàn omi ọyàn yẹn bàbá wọn náà ló torí pé omi ọyàn yẹn bàbá wọn ni ó ní so eléyìí ni nǹkan tí àfa ń gbìyànjú láti sọ fún wa ní ààyè yìí so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ but gẹ́bí ń ta sọ kínní yìí kò spread dé ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ẹni tó wá mu ọyàn lẹ́yìn àwọn ọmọ tó jáde lára rẹ̀ kò spread dé ọ̀dọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ kò kà wọ́n òun ló kàn tó lọ mu ọmú then ó spread dọ́dọ̀ àwọn ọmọ títí ẹ̀ tó jáde lára rẹ̀ so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ ah, wallahu alam subhanaka la umma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Naam. nam alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa baad ìbéèrè ni wípé ìmọ̀ ṣe rúkìá fún ẹni tí àlùjànnú rọ́lù ṣé nǹkan tó wà recommended ni dẹ̀yìn ṣéyàn náà lè lọ kọ́ ipe òun fẹ́ máa fi ṣiṣẹ́ láti lè máa ṣe rúkìá fún yẹn àkọ́kọ́ ká ṣe rukia ètò ń bẹ nínú islamu ni anabi sallallahu alayhi wa sallam ó sọ fáwọn sahaba ridwanullah alayhim iridu alayya ruqakum ẹ jẹ́ n wo rukia tẹ́ ń ṣe labasa bi ruqa ma lam takun shirka kò sí nǹkan tó burú bí rukia lópin ìgbà tí kò bá ti kí ń ṣe ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba so kí ló ń pè ní rukia rukia ni noon mina dua ìran kan nínú àdúrà ni òun ni rukia ìran kan nínú adua òun ni rukia so tó fẹ́ jọ ẹni tí àwọn Yorùbá ń pè ní bí ọ̀fọ̀ ṣùgbọ́n torí pé tàwọn Yorùbá ní àwọn nǹkan ẹbọ yóò wà ń bẹ́ẹ̀ àwọn lárúbáwá náà máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé àwọn náà pọ̀fọ̀ sí nǹkan bóyá ejò sànyàn kan jẹ nísìn àbá kéèké ni àbí kínní kan so ti ní àwọn gbólóhùn tí wọ́n sọ láti lè gba owó kínní yẹn kúrò bóyá kan nísìn àlùjọ̀nù rọ̀lù àbóṣàárẹ̀ àbí nǹkan kan ó ti láwọn ohun kan tí wọ́n pè láti lè fi lé nǹkan yẹn dànù àwọn lárúbáwá máa ṣe é. Soto tó jọmọ́ nǹkan tá à ń pè ní ọ̀fọ̀ àbí ègèdè àbí kí náà ń pè lọ́dọ̀ wa yorùbá so muhammad sallallahu alayhi wa sallam wá sọ fún àwọn sàhábà ńgbà tí wọ́n béè lọ rẹ̀ nípa rúkìá yìí so ó ní ìrìdù aláya rúkọ́kùn ẹ jẹ́ kí n wo rúkìá tẹ́ ń ṣe ó ní láàbà sàbí rúkọ́ kò sí tó burú bí rúkìá màálàm tẹ́kùn ṣírkà tí ó bá ti kí n ṣe ṣírkà so ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ ṣe rúkìá ó wọ̀rọ̀ wò ó ṣé ṣírkù ń wà bí nǹkan yìí àbí kò sí ṣírkù ń bẹ. bákan náà ó wọ̀rọ̀ wò ó nǹkan bíi bídíà àbí nǹkan bíi ẹ̀ṣẹ̀ ó wà ń bẹ. tó bá yẹ pé nǹkan bíi bídíà àbí nǹkan bíi ẹ̀ṣẹ̀ wà ń bẹ then agbọ̀rọ̀ jìnnà sí gbogbo irú àwọn nǹkan yẹn. sọ̀rọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àbí ká sọ pé gbogbo ọ̀fọ̀ tán máa ń panlẹ̀ Yorùbá nìyí ẹ̀ẹ́rì pé bẹ́ẹ̀ rí ṣírkù ń bẹ ẹ̀ẹ́rì nǹkan ẹ̀ṣẹ̀ ń bẹ ẹ̀ẹ́rì nǹkan Bidi ń bẹ n tá a fi kọ̀ndẹ́mù ọ̀fọ̀ ilẹ̀ yorùbá nù ṣùgbọ́n pé pé kò sí nǹkan tó jẹ́ bíi ṣírkù àbí bídíà àbí máṣíà tí ò bá sí ń kò sí nǹkan tó burú ń gẹ́gẹ́ bí ti anabi sallallahu alaihi wasallam tó sọ anabi sallallahu alaihi wasallam wa rẹkọmẹ́ndì fún àwọn sahaba radwanullahi alaihim ipe ká máa ṣe rúkíà pẹ̀lú àwọn ayal Qur'an mi àbí àwọn gbólóhùn mi ká máa fi ṣe rúkíà lára rẹ̀ ní ká máa fi ayatul kursi àbí ká máa fi almuawudatan kúlẹ̀ àwùdù méjèèjì ká máa fi ṣe rúkìá anabi gangan fún rẹ̀ a máa fi ṣe rúkìá fún rẹ̀ ni. bákan náà suratul fatiha anabi sallallahu alaihi wa sallam ó rẹkọmẹ́ndì pé káwọn yẹn máa fi ṣe rúkìá so jẹ́ pé ní ọjọ́ kan tí àwọn sàábé ń lọ àwọn adébì kan wọ́n béèrè fún assistance nípa káwọn èèyàn welcome àwọn kan fún àwọn lóúnjẹ àwọn ẹ̀ wá takú pa àwọn òní àwọn òní fún wọn wọn àti ìrìn jìnnà ni wọ́n gbọ́ pé wọ́n gbọ́ ariwo ariwo tí wọ́n gbọ́ sókílódé wọ́n ní bí abi àkekèé àbí ejò ó san àbóta ẹni tó jẹ́ bíi baálé àdúgbò yẹn so Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọlọ́run ṣe rúkìá pẹ̀lú suratul fatiha àwọn ṣe rúkìá pẹ̀lú suratul fatiha fún ó ní ka annama nushita min iqal ẹ̀rù bí ẹni tó ṣe pé wọ́n tú tí wọ́n dé lókun tó ṣe pé wọ́n wá tú okùn lára ẹ̀ báre ó ṣe rí bẹ́ẹ̀ ni ara yẹn ṣe rí dàtí sẹni tó ṣe pé ń jẹ oró ejò àbá kékeré tó ṣe pé ta ẹsẹ̀kẹsẹ̀ lára ẹ yá ṣùgbọ́n kó tó di pé wọ́n ṣe kinní yẹn àwọn náà pa àwọn náà máa ṣe fún wọn àní fún àní ṣe rúkìá mo mọ rúkìá àní ṣe fún yín àfi bá fún alágbo ẹran so wọ́n gba agbo ẹran wọ́n gba lọ́wọ́ wọn so lẹ́yìn ìgbà yẹn náà ẹ̀ ṣe wá ṣe náà ṣe rúkìá yẹn ni that is wọ́n stipulate kí ni yẹn wọ́n gbà ṣùgbọ́n gbà tí àwọn náà dé gbòòrò Mọ̀dínà wọ́n wò pé agbo ẹran táwọn gbà ṣé òun ṣe pé àwọn ti lọ kó sínú kínní wọ́n á bèèrè lọ́wọ́ anam sallallahu alaihi wasallam ìpè báyìí báyìí báyìí báyìí ni o anabi sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ kí lè fi ṣe rúkìá fún wọn ní suratul fatiha anabi ni wa ma alamaka wa man alamaka anna anna anna arukiya bó ló ṣe mọ̀ pé rúkìá ni so anabi sọ yẹn sallallahu alaihi wasallam ipò wa máa alamaka aná rúkìá lẹ́yìn anabi sallallahu alaihi wasallam wa ni kan pín ẹran yẹn kan fóun náà ń bẹ láti lè sọ fún wọn wípé nǹkan yẹn kò sí nǹkan tó burú bẹ kí ni wọ́n lò ń bẹ wọ́n lu suratul fatiha láti lè fi ṣe rúkìá fún olórí ìdílé yẹn àbí àdúgbò yẹn tó ṣe wípé. Akeke abe ejò sanjẹ náà eléyìí àwọn míì máa fẹ́ ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí jálàbí kò ń ṣe ẹ̀rí jálàbí ìyàtọ̀ ń bẹ láàrin pé mo fẹ́ ṣe rúkìá fún yàn kí n gbowó àti mo fẹ́ máa ṣe jálàbí àwọn sahaba ridwanullahi alaihim wọ́n ṣí ọ́fíìsì jálàbí kalẹ̀ so ẹni tí ó fẹ́ lo ìyẹn gẹ́gẹ́ bí ẹ̀rí òun náà ó ṣe mọ́ ṣe ṣe yẹn tó ṣe pé yóò gba yóò ṣe rúkìá fún yẹn yóò dẹ̀ béèrè nǹkan lórí pé òun ṣe rúkìá fún ẹni yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ ipe kéèyàn gbowó lórí pé èèyàn ṣe rúkìá fún yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n yìí tó burú òun ni kéèyàn sọ ọ́ di iṣẹ́ kéèyàn wá ní ṣọ́ọ̀bù tí ó ti mọ̀ ṣe rúkìá fáwọn èèyàn kò sí sábẹ́ kankan tó ṣiṣọ́ wo rúkìá kalẹ̀ so bídíà òun ni ká ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ ṣùgbọ́n a lè gbowó tá a bá ṣe rúkìá fún èèyàn méjèèjì they are two different things mo ṣe rúkìá fún yàn mo gbowó ó wà permissible mo ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí ni ó takò sunna anabi sallallahu alaihi Sallam bidia òun ni kò ṣe pé èèyàn ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ so kò jọra wọn ká máa ti sọ yìí pé èèyàn ṣí ọ́fíìsì jálàbí kalẹ̀ kéèyàn ní òkè rúkìá nìkan ló ń ṣe fún yẹn o ṣọ́ọ̀bù mi lélẹ́yìí ẹ máa bá ń bẹ́ kí n máa ṣe rúkìá fún mi máa mọ gbowó bídíà ni ṣùgbọ́n òkè ó ṣe rúkìá fún yẹn ó wá gbowó kò sí nǹkan tó burú mẹ́ẹ̀ ẹnu àwọn afọ akó lórí yẹn èyí tẹnu àwọn afọ kò lé lórí òun ni pé nam Abu Sa'id suratul Fatiha ló kà láti lè fi ṣe rúkìá yẹn máìkì yẹn ok. Uh, suratul Fatiha ló kà láti lè fi ṣe rúkìá ṣé a lè transfer rẹ̀ sí pé èèyàn ń kọ́ ọmọ ní Kùránì kò mọ̀ gbowó eléyẹnu àwọn àfọkù lórí ẹ mo rò pé ó clear rúkìá ìpèsè àlè gbowó lórí rúkìá ẹnu wọn lórí yẹn ṣùgbọ́n mò ń kọ́mọ ní kùránì mo wá ń gbọ́ owó lórí ẹ̀ eléyìí ẹnu àwọn àfọ́kò lórí ìyẹn àwọn míì gbà wípé kò ń ṣe nǹkan tí ó wà pàmísìlù láti máa kọ́mọ ní alukur'anul karim káwálà ń gbowó lórí rẹ̀ ní so pé nǹkan tó yẹ kéèyàn ṣe ní ọ̀fẹ́ ni pé nǹkan tó yẹ kéèyàn ṣe ní ọ̀fẹ́ ni àwọn míì ní téèyàn bá gbà tó ṣe pé ó gbowó àsìkò tó lò tí ò gbowó póun kọ́mọ ní alukur'an kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so owó tí wọ́n san fún kò ń ṣe owó kùránì tó kọ́mọ but owó pé àsìkò tó fi lẹ̀ láti lè fi ṣe nǹkan so the same thing náà ló lọ fún à ń kọ́yàn ní ẹ̀kọ́ ẹ̀sìn the same thing náà ló lọ fún pé à ń ṣe ìmáàmù èyí ń gbowó pé mò ń ṣe ìmáàmù ìyẹn lè gbowó pé kí ni àsìkò tí mo fi lẹ̀ torí pé kákọ́ mo ní alukur'an àbí kákọ́ ní ìmẹ̀sìn àbí ká kírun fún àwọn èèyàn àwọn nǹkan wọ̀nyí ní tẹ́yàn máa fi ń wojú rí ọlọ́wọ́n bá ní sọlọ jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó ní man ta'allama ilman mimma yubtaga bihi wajhullah ẹni tó bá lọ kọ́ ìmọ̀ kan téèyàn máa fi wojú rí ọlọ́run ọba la yata'allamuhu illa liyusiba bihi aradan mina dunya lam yarih rahiyatal janna ìmọ̀ tí èèyàn máa fi wojú ọlọ́run ọba ìhun wá kọ́ nítorí kó lè fi rí ọrọ̀ ayé irú ẹni bẹ́ẹ̀ kò ní gbóòórùn aljanna irú ẹni bí ò ní gbóòórùn aljanna àwọn ẹ̀rí tiẹ̀ wá pọ̀ nípa títí kùránì ànábì àní alukùránì ẹ̀ka ẹ fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ẹ fi wójú rẹ ọlọ́run ọba káwọn kan tó dé tó ṣe pé ayé làwọn ó máa fi wá tiwọn ayé òní ó máa fi wá ṣùgbọ́n òkè àṣerúkíà fún yàn ẹnu kò lórí pé a gbowó lórí ẹ ẹnu kò lórí pé alègbòólẹ̀ torí pé hadith yẹn gangan in tó wá nìyẹn tó wá lórí ẹ̀ èyí tẹ́nu òkò lé lórí òun ni pé kí mò ń kọ́ ọmọ ní alukur'an ṣé mo lè gbowó àbí mi lè gbowó àwọn kan ní rárá èèyàn gbọ́dọ̀ gbowó àwọn kan sọ yí pé èèyàn lè gbowó àsìkò àwọn kan sọ pé ní tó ṣe yí pé kò ní ni kó gbà torí pé táìmù lòun náà fi ilẹ̀ láti lè fi kọ́yàn kí òun náà máa jẹ́ ṣùgbọ́n tó pẹ́ ni tó ní ni tóun náà tó tán nítorí wàá lóun kọ́yàn ní alukur'an ní kó máa ṣe ẹni tó fi ń wojú rí ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n títí rúkìá yẹn ni ẹnu kò lórí pé ó lè gbowó lórí pé ó ṣe rúkìá fún yàn ṣe yàn kan gbé yàn kan sí pé a bá ń ṣe rúkìá ah, máa gbowó kí n tó ṣe ṣẹ́ni yẹn ṣe nǹkan tó takò ẹ̀sìn kò ṣe tó takò ẹ̀sìn rárá kò sí nǹkan tó burú mbẹ́ ẹ ṣe wá lè ṣe kẹkàn fi ṣe nítorí tọlọ́hún tó bá ṣe ṣùgbọ́n tó bá lóun ó gbowó pé òun problem ṣùgbọ́n kò gangan fún rẹ wá sí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí bídí àyìn kò sínú ìṣesí àwọn ẹni ìṣíwájú láti máa sí ṣọ́ọ̀bù bídí àkalẹ̀ kí aláǹṣe rúkìá ni so láàfin táwọn àfọwọ́mọ tako orú nǹkan bẹ́ẹ̀ náà ẹni tó wá lòun ṣe tíbù òun ṣe tíbù that is táwọn ọtí òun máa ń tọ́jú àwọn èèyàn fún oríṣiríṣi àrùn ó máa wá ń fi rúkìá kún that is tó bá warranty pé kó ṣe rúkìá fún ẹni yẹn yóò ṣe rúkìá fún irú yìí ńkọ́ náà kò sí nǹkan tó burú ń bi yìí tí o bá jẹ́ pé rúkìá yẹn gangan ni tí ó ń ṣáàjì àwọn èèyàn fún tí ó di di ṣíṣọ́ọ̀bù nítorí ẹ̀ tó pé torí àwọn nǹkan míì tó ń ṣe ní ìtọ́jú fún àwọn èèyàn bóyá oògùn kòkòrò ni oògùn ibà ogun kínní kankan kàmọ́ra àwọn nǹkan yìí ló ń ló ń tọ́jú àwọn ni so but bí àwọn wa wá wà rántí pé kó ṣe rúkìá fẹ́ ni ó wá fi rúkìá kún so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so kó má ṣáàjì wọn fún rúkìá yẹn torí pé ó lè di nǹkan tí a sọ pé ó ṣí ṣọ́ọ̀bù rúkìá nítorí ẹ̀ ni torí pé báwọn nǹkan yìí ó máa takarara yóò máa often and often so àwọn nǹkan tí ó chaajì wọn fún ni àwọn nǹkan tó ṣe wípé ó ní ṣe pẹ̀lú ìwòsàn tó ń ṣe fún wọn yàtọ̀ sí pàǹṣe orúkẹ́yà so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ ní ṣókí Allahu a'lam. Eh, nam hadithi yìí pé àwọn tí ó wọ aljanna láì ṣe ìṣirò iṣẹ́ rìwáyà kan wá tó sọ pé láyà kó nu ìṣòro kí a rìwáyà yẹn ò lálàáfíà rìwáyà ṣáàzà èyí tó correct òun ni láyà stercon wọn kì í lọ ń bá àwọn èèyàn pé kán ṣe rúkìá fáwọn wọn kì í lọ ń bá àwọn èèyàn pé kí wọ́n ṣe rúkìá fáwọn táwọn èèyàn bá ṣe rúkìá fún wọn bá láìfi ìyẹn kọ́ ni hadith yẹn sọ ṣùgbọ́n ìsìn kéèyàn wá bá wa kó kí ẹ ṣe rúkìá fún wa ẹ ṣe rúkìá fún mi ẹ ṣe rúkìá fún mi so àwọn ìyẹn ni hadith yẹn sọ so ló jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ bí ó ṣe máa ṣe rúkíà fún rẹ̀ so gbogbo àwọn mu'awwidhatu nǹkan kan mọ́ra wọn tí yẹn ń ka yẹn náà ní ara ìmọ̀ ṣe rúkíà fún rẹ̀ yẹn ni anabi sallallahu alaihi wasallam ó máa ń ṣe rúkíà fún ara rẹ̀ a máa ṣe rúkíà fún ata ìgbà tí ara rẹ̀ ò yá ó ń gbìyànjú kó tó di pé ìyá wa Aisha radallahu a máa ṣe sí ọwọ́ rẹ̀ tí ó wá fi ọwọ́ rẹ̀ ní tí ó fi pa ara rẹ̀ sèyàn gbọ́dọ̀ gbìyànjú pé yóò máa ṣe rúkíà fún ara rẹ̀ sókè yẹn máa sọ fún yàn pé ẹ wá ṣe rúkíà fún mi kò ń ṣe haramu ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó dáa tó anabiwa muhammad sallallahu alaihi hadithi kan ó ní manistarqa faqad bari amina tawakkul ẹni tó bá lọ ń báwọn èèyàn pé ká ṣe rúkíà fún un bí ìgbà tó yẹ pé kò ní ìgbára lọ́lọ́run so àwa gẹ́gẹ́ fúnra wa gbọ́dọ̀ gbìyànjú àti máa ṣe rúkìá fún ara wa ṣùgbọ́n kéèyàn wá ló ṣí ṣọ́ọ̀pù rúkìá eléyìí tí ó dáa then ọ̀pọ̀lọpọ̀ àwọn tán láwọn ń ṣe rúkìá lónìí ẹlòmíì ti ti àwọn nǹkan kí nǹkan bọnú ẹ̀ ẹlòmíì ó ní òun ń kọ́ńsọ́ọ̀tì àwọn àlùjẹ̀nu ẹlòmíì ó báwọn àlùjẹ̀nu sọ̀rọ̀ débi káwọn àlùjọ̀nù ó tún máa rẹkọmẹ́ndì àwọn nǹkan tí ó lò lóògùn fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo eléyìí bídíà ni kamala ń bá àwọn àlùjọ̀nù sọ̀rọ̀ pẹ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ àlùjọ̀nù máa parọ́ àlùjọ̀nù ó parọ́ ó lè ní kan ló ń ṣe kinní kan nǹkan nǹkan mọ́ra wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà nǹkan tí ó léwu ni. Okay. náà ṣe àlè sọ pé obìnrin tí a wò pé ó jẹ́ ni ọlọ́run ká ní kí ó breastfeed ọmọ wa nítorí pé ó wù wá kí ọmọ wa náà borí bí obìnrin yẹn eléyìí kò sí ẹ̀rí fún èrò nǹkan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé a bá fẹ́ gbé ọmọ wa fún yẹn pé kí ó bá wa fún lọ́mú kó jẹ́ pé yẹn gidi náà ni a gbé fún so torí ibi tí ọmọ bá ti mumú náà ó súnmọ́ kó ní ìlapa lára lára rẹ̀ so àwọn èèyàn gidi tó ṣe pé tàwa kí wọ́n bá breastfeed ọmọ wa ó jẹ́ pé èèyàn gidi náà ni a gbé fún ìdílé gidi ẹbí gidi là á gbé ọmọ wa fún láti jẹ́ kán bá wa breastfeed kò sí nǹkan tó burú ń bẹ̀ ipò gbé ọmọ fún yẹn pé kó breastfeed yẹ kò tako islam hata tí lápèjúwe ń sin obìnrin tó lóyún tí ọkọ rẹ̀ wá kọlẹ̀ ó wá bí ọmọ ṣé dandan ni kó ṣe pé òun ni á fún ọmọ yẹn ní ọmú obìnrin àtọkọ wọn ní iṣu ọkọ wá kọlẹ̀ nínú oyún nàìjíríà tó padà wá bí ọmọ yẹn ṣé dandan ni kó ṣe pé òun ni ó fún ọmọ yẹn lọ́yàn kò ń ṣe dandan kò ń ṣe dandan ipò ipò òun ni wọ́n lè gbé fẹ́ lómi kò yí ó fún lọ́yàn ni sọ́rọ̀ jẹ́ pé ọlọ́mà subhanahu wa ó ní fa in arda'na lakum fa'atuhunna ujurahunna tí àwọn obìnrin ẹ tí wọ́n bá fi lè bá yín fún ọmọ yín ní ọmú ẹ wọn ní kíni owó ọ̀yà wọn torí pé ó ti di iṣẹ́ mi tó fẹ́ mọ́ ẹ̀ṣẹ̀ so kò kí ń ṣe dandan òun kó ṣe pé òun ni ó máa fún ní ọyàn wọ́n lè alègbè lòmí kó bá wa fún ọmọ ẹ̀ ní ọyàn so kò jẹ́ bí a ní oṣù jẹ́ wallahu a'lam. náà. tó bá ẹ tó bá request fún kínní ni láti jẹ́ kí ó jẹ́ pé òun ló máa fún lọ́mú ni so kò ń ṣe ọ̀ràn èèyàn fún un láti ṣe náà. masjid náà mọ́ṣáláṣí tí wọ́n bá sin òkú sí bíyánu mọ́ṣáláṣí ni wọ́n sin sí àrínú kọ́mpáǹdì mọ́ṣáláṣí kò dá kákìrún mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kò dá kákìrún mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àfáà mi máa ń separate láàrin èwo ló bára wọn bẹ́ẹ̀ tó bá ṣe pé òkú ló bá mọ́ṣáláṣí ń bẹ a ní láti wú òkú yẹn kúrò tó bá yẹ pé mọ́ṣáláṣí ló bá òkú ń bẹ a ní láti fọ́ mọ́ṣáláṣí yẹn sòtó ẹ pé mọ́ṣáláṣí ló kọ́kọ́ wà ń bẹ kí òkú tó débẹ̀ àwọn afáàmì gbà pé àṣìlè kírun bẹ̀ torí pé mọ́ṣáláṣí ló ní ilẹ̀ òkú yẹn ni wọ́n gbọ́dọ̀ wú kúrò ń bẹ a ní sọ pé káwọn yẹn mọ́ kírun nu mọ́ṣáláṣí mo rò pé àwọn míì dẹ́ gbanú àwọn afá pé kéèyàn má kírun mẹ́ rárá ṣùgbọ́n wallahu alam tá a bá wò ó tó bá ṣe pé òkú ló wá bá mọ́ṣáláṣí ń bẹ̀ àní ní káwọn èèyàn fi mọ́ṣáláṣí lẹ̀ fún òkú iṣẹ́ tá a máa ṣe òníbó ni wọ́n ṣe wú òkú yẹn kúrò ní ibẹ̀ yẹn so eléyìí ó tẹ̀wọ̀n ṣùgbọ́n generally speaking mọ́ṣáláṣí tí òkú tó máa sin òkú sí ibẹ̀ àbínú compound yẹ kò dáa ká ní mọ́ṣáláṣí yẹn so general kìíní ni ẹ̀ but ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ó ní ráàyè méjì tí mo ṣe lálàyé yẹn so àwọn mi gbà yìí pé ká filẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn mi dẹ̀ pé ẹ jẹ́ ká wò èwo ló bára wọn bẹ́ẹ̀ èwo ló bára wọn bẹ́ẹ̀ so ẹnu kò lórí wípé èyí tó bá bára wọn bẹ́ẹ̀ ni ó lọ ṣùgbọ́n ṣàṣìlè kírun bẹ́ẹ̀ tó bá ṣe pé òkú ló bá mọ́ṣáláṣí ń bẹ̀ so eléyìí ra Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah so wáyé táwọn afáà mi gbà pé ká má kírun bẹ́ẹ̀ rárá ni so until gbà tí wọ́n bá tó ṣe the needful kí wọ́n wú òkú yẹn kúrò bẹ́ẹ̀ so wallahu a'lam mo rò pé oyè so ẹ wá bò láti. Ma kírun òun ló wà sèvà ṣùgbọ́n tẹ bá ń kírun bẹ́ẹ̀ torí pé mọ́ṣáláṣí gangan ló kọ́kọ́ débẹ̀ ìfọ́ọ̀kan tó wá sin òkú síbẹ̀ àwọn àfáà mi gbà pé èèyàn ṣì lè kírun nírú situation yẹn tó dẹ̀ jẹ́ pé ráàyè tí ó ní wéètì náà ni wallahu a'lam. no cause ẹ kéèsì ọ̀tọ̀ ni pé àwọn ẹbí àti convince wọn pé kan wù pé wọn ní gbà ṣùgbọ́n tó bí on the safe side tí yẹn bá rí mọ́ṣáláṣí mi kí yẹn máa lọ kírun bẹ́ẹ̀ to be on the safe side. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك